بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعاله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نيكا سؤال القصيدة الحائية أو نيويتي الطريق الحائي في عقيدة أهل السنة والجماعة نقاد يقع عمطوى إلى النبي صلى الله عليه وسلم في وصف جسوري ودنيا سمون يقع nípa sọ pé jama'a jama'a yẹn kì í ṣe pé wọ́n الجماعة لما وافق الحق ولو كنت وحدك فأولي يوأل لنا النبي صلى الله عليه وسلم أصيب كنت وصوك لوري وصوك لوري يسوك لي أسيي تهم سمي أولي وتنتهي أنا نبي كنت لوري شرع حجتي الإمام أبو بكر عبد الله بن أبي داود السجستاني أنا وين تو أو تو خاصي جاد لا يعني تو سانتي فايف الهجرة أسأتي هذا فايت بي أنا أسألك أدوكم أسأويا نبي تدفع صديقا فضل الصحابة ọlá tí ń bẹ fún àwọn sábẹ́ ànábì ọ̀dọ́wánà lọ́ọ̀ṣà àríhìm ẹ̀jùmọ̀ọ́yìn ọlọ́run kọ́ bá níyọnu sí ogun alápapọ̀ àtàwọn tó ń jára alẹ́ ànábì ni àtàwọn tó ń rí sára alẹ́ ànábì láàrin wọn. wọ́n وقل إن خير الناس بعد محمد وزيره قدما ثم عثمان لا رجحوا وكلن خير الناس بعد محمد وزيره قدما ثم عثمان الأرجح وكل حيث بلعمان صفيه مقام الصحبة مقام رفيع ipò jíjẹ́ sàbẹ̀ ipò tó ga gbáà ni kì í sì kó rẹ̀lẹ̀ rẹ̀lẹ̀ sọ̀hábí alóhùn lẹ́nu tó pàdé ànábì sọ̀lá àlọ́sọ̀lá tó dẹ́sì nígbàgbọ́ sí ọwọ́ akó sókè ìmánì yẹn. afáwọn sọ nígbà yìí pé ìwọ sọ pé dájúdájú inna khayra an-nasi ba'da muhammadin alájọ ẹni tó lóore jù lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam wàzìrọ́hùn àwọn mínísítà rẹ̀ méjèèjì àwọn náà ni Abubakar wa Umar radiyallahu anhuma àwọn ni wọ́n lóore jù lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kédìmá ṣáájú ṣáájú tipẹ́tipẹ́ kúmọ̀ Usmanu làrìjáhù ẹni tó tún lọ lásìkò kẹta òun ni afáwà Usman radiyallahu anhu wọ́n wá sọ pé àlẹ́ arújáfẹ́ ìyẹn yìí pé kánà hunaka khilafun bayna al-ulama lórí wípé ayyuhuma afdal Uthman am Ali radiyallahu anhuma kan lọ́lá jù àwọn méjèèjì ṣùgbọ́n. àfáà si síbi pé Osman lọ́rọ́ lájú náà sọ pé àlẹ́ àrùjá fún lakin ohun ti ari na arínú àwọn sɔ sọ pé wọ́n wá sí ni pé nípa ọ̀rọ̀ tẹ̀rìtìbù al-khulafa Uthman mu ala Ali ọ̀rọ̀ bá ti أما في الفاضل فقط في الخلاف منهم من قدم عليا ومنهم من قدم عثمان ثم لدى الذي ترجح عنده هو أن عثمان هو الأفضل ها قبل علي ولذلك انتوني لي يعني ọ̀rọ̀ tí tọ́kọ̀jú ló ń bá di sheikh jabrin tó ń ṣe ṣàkó al-aqida al-wasatiyya àwọn pé al-aqida al-wasatiyya yẹn àwọn ará wá sípò ní alimam bùntẹ́mi akọ fún láàrin alansari sí magari al-aqida al-wasatiyya yẹn àti wọn afa ìpè láti jẹ ìlera rí lọ́fẹ̀ẹ́ lóko yìí ẹ̀kọ́ kẹ́mẹ́ta fún wa káàdì ẹ̀ máa tẹ̀lé torí wàhálà pọ̀ ní wọ́n á ṣètò yẹn àwọn àrùn kan nílẹ̀ àti ní. wàhálà pọ̀ lọ́dọ̀ wa ń pa àwọn tó ní ṣètò ìtàwọn kéèdù àdásùmá wà sí fáàtì yìí ọ̀fẹ́ lágbára pọ̀ wọn láfààfin wa pọ̀ ń tọkọ yẹn. ẹni yòówù tó bá sọ wípé ń pọ̀ ọ̀rọ̀ tani kàlífà tálẹ́tọ̀ sí tọ́lọ gbé àlè tó gbé ṣáájú Usman wọn ni fàhùwà àdọ́lò mí ní ìmọ̀ọ́rì àhìlì yìí wọ́n ń tọ̀ ń sọnù ju kẹ́tẹ́kẹ́tẹ́ ara lé rẹ̀ tí ọmọ bíi ti ń lọ́lọ́ ṣùgbọ́n tá a bá fẹ́ máa sọ pé ta lọ́lá ìyẹn ò sí wàhálà o torí nígbà táwọn bẹ̀rẹ̀ sí pa àwọn nùsùsù jọ àwọn kan rí pé àjùlọ láti àlè ó pọ̀ ju ti Osman lọ radiyallahu anhu wọ́n sì gbé síwájú rẹ̀ pẹ̀lú nǹkan àwọn rí yẹn làkín àwọn náà kún àfa wa. السودستاني في اعتراض خلافات مبيو بكتانين عثمان رضي الله عنه وربيعهم خير البرية بعدهم علي حليف الخير بالخير منجح وربيعهم خير البرية wọ́n ní ọ̀rọ̀ bí ọ̀hún ẹni tó sì kẹrin nínú àwọn tó lóore nínú àwọn èèyàn lẹ́yìn anábà Muhammad sallallahu alayhi wa sallam òun lẹ́yìn tó mú náà tún lóore nínú ẹ̀dá báàdà hàn torí káfà ń bọ̀rọ̀ tiẹ̀ lọ gbogbo àwọn tá a rí nù lóore ẹni tó tún lóore nínú àwọn ẹ̀dá báàdà hàn lẹ́yìn àwọn tá a kà á nù ẹni tó tún kàn ní àlè òun àlí ni o haliful khayri ẹni tí ń ṣàtìlẹ́yìn fún rere halif ẹgbẹ́ wọn sọ pé lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n ní halif wọ́n sì ní khaliya halif òun lè yẹn ká tí wọ́n kàn wò pé àníwọ̀ á máa fún ẹ látìlẹ́yìn níbẹ̀ sí fámìlì wọn ó làwọn búra lórí ẹ̀ pé gbogbo ìjọ́kíjọ́ ìgbàkígbà tó o bá ti ní ìdí ìrànwọ́ wa ìwọ ké sí wa a máa kàn lọ bí dẹ́n ṣe rẹ̀ wọ́n. wọ́n tún wá ní kàlẹ́ ẹ̀ ìrẹ́ wọn lélẹ̀ ni ṣùgbọ́n òun tiẹ̀ ó ti ya bó rán wọ́n bá dìkìlá rẹ̀ pé kì í ṣe fámìlì àwọn ọmọ wọ́n pè ní kàlẹ́ xalif àti kíni ọ̀ kàlẹ́ ẹ̀ ní xalif olùkọ́yèrè ní àlẹ́ yìí yẹn alátìlẹ́yìn rere olùsàtìlẹ́yìn fún dáadáa múnjẹ hóńbìl xeyr tí sì máa ń kó àwọn èèyàn là yọ làwọn ló mú wọn yege pẹ̀lú kíni o pẹ̀lú rere náà ni o pẹ̀lú rere náà ni o tó fi mú wọn yege. àwọn mẹ́rẹ̀ẹ̀rin ta wá kàyé wà iná hàn láàrú ahátó láàrú ibà fèèyí. واستوصي بالنار تسرح وإنه مطلقات لا ريب فيه على نجوم وإنهم àwọn mẹ́rẹ̀ẹ̀rin dáńkà yẹn làwùrọ̀hà tó àwọn àkójọpọ̀ yẹn kan ní wọ́n tí nọ́mbà ráàtù láàárọ̀ ibà fi mú kò sí èméjì láàrin àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn alánújú bèlè fèrè dáwọ́sì wọ́n ń bẹ lórí nǹkan ẹ̀gùn àlùjẹ́nà fèrè dáwọ́sì àkúnmílọ́gbà lórí pẹ̀lú níjòbìyàn fẹsọ̀rọ̀ àhóbì nù rí bọ́lá àkúnmí yẹn ń jẹ́ pẹ̀lú mọ́lẹ̀ ìmọ́lẹ̀ ní fi ń jẹ́ káàkiri ní fi ràn ìfẹ́ fa ìnà rùmọ́ àwọn táwí lọ́wọ́ àtò àwọn kan ni wọ́n tó ń ka àwọn òpin mẹ́wàá bá ti wí ni láàárọ̀ ìgbà fi ṣe mọ́ kò sí èméjì láàrin àwọn ẹni táwí àlà nínú ìjọba ilé fèrè dáwọ̀sí wọ́n bẹ lórí nǹkan ẹ̀gbọ́n àlùjẹ́nà fèrè dáwọ̀sí tẹ̀sán àkóbì nù ọ̀rọ̀ èyí tá a jùlẹ̀ tí wàá ń jẹ́ kí pẹ̀lú mọ́lẹ̀ دفو قرية ومانيها وقف دعوه بقية العشرة الأربعة هذا بقية العشرة وقف مصر يا ومفعل سعيد وسعد وابن عوف وطلحة وعامر في حمير والزبير الممدح سعيد وسعد

يعني كيجنيا وطلحة بن زبير أبي بن عبيد الله يعني كيجنيا وعامر بن الجراح تنقل أبو عبيدة يعني كسانيا والزبير بن العوام الزبير مع عوام ها الجبابة الخليفة الممدح يعني تامعين àwọn mẹ́wẹ̀ẹ̀wá nìyẹn àwọn mẹ́wàá tá a ní sọlá sàlám pèlè ní àlùjànnà wọn dákọ mẹ́wàá yẹn àwọn tó dé ní àlùjànnà tá a níbi ìpìlẹ̀ wọn pọ̀ gan o ṣùgbọ́n la pé fámìlì kan náà ká wọn sínú ìyá nínú kó lọ́hún rọ̀ṣì jù ọ́ ọ̀bọ̀ sí náà lọ́fà àwọn fi kó wọn sójú kan ọ̀gbọ́n kẹ́rọ kọ́ ò lè fi sọ̀hábà tó kọ́ ò lè hìn. أراتكم طاعة ẹ̀ka máa gbọ́ tọ̀dà tèmi ọ̀ ọ ní ọ̀kúnlẹ̀ káyọ̀rọ̀ kan lè fi sọ ha bá ti kọ́ lè he wọ̀ látẹ̀kọ̀ tọ̀ àná tẹ̀yìnbó wà tẹ̀jẹ̀ rọ̀ ọ̀kúnlẹ̀ káyọ̀rọ̀ kan lè wọ́n ní ọ̀kúrú kẹrọ kọ́ọ́lé ọ̀rọ̀ tó dá ní ọ̀sọ́ ìsọ̀hábà tí kò lè ní ẹ̀rù sáwọn sàbíyányá sọ̀rọ̀ dáadáa nípa wọn wọ́n látẹ̀kùn tó àánẹ́ má jẹ́ aláfẹ̀mọ́gún eré ìsíládìgì máa ń ṣe má jẹ́ o ẹ̀yìn bù tó máa wá láìpẹ́ sàábé ọ̀dẹ̀jọ́ ọ̀hù tó máa fa wọn lọ́gbẹ́ ó máa sọ àìdá wọn jáfù yẹn náà tó wà lá jáfù wọ́n tó àdé ni tó máa jàrọ̀ hà wọn ẹgbẹ́ ẹ̀rí pípọ̀ kiri lé lẹ́nu rẹ̀ ẹbí wá àwọn kan sí ní karambà ní ti sẹ́dúkútù máa tí ó ní ìjọba Maradona ní ìjọba Osman ó gba àwọn kàkà sí wọn yẹn ó sọ oríṣiríṣi sí àwọn sàbẹ̀ àwọn ẹ̀yà àmì àwọn wàhálàtì ọ̀pọ̀ nù fíìsì àlùkò àníyàn wàhálàtì pọ̀ ní wàhálàtì mú pé kì í ṣe wáìlù tán wọ́n bá lọ pa àwọn nǹkan míì jáde ń èèyàn máa ṣe tètè káwọn ni láwọn nǹkan ti ń bẹ́ ń bẹ́ so má olùfẹnugún tẹ̀hìnbù tọ́mọ aláìfi ìsàbí àtẹ̀jọ́rọ́ ọmọ akásàbí lọ́gbẹ́ ọmọ àsàlébù ẹ̀ ọmọ àsà ìdánipa rẹ̀. فقدناك قل وحي المبين بفضلهم وفي الفتح حي للصحابة تمدح فقدناك قل وحي المبين بفضلهم Nínú àkọ́dé náà tọ́kọ́ ló wáyé olùmọ̀bínú ìmísí ọlọ́run ọba èyí tí máa ń ṣàlàyé ó ti sọ ìpádìlì yìí pẹ̀lú ọlá tí ń bẹ fáwọn sáré ìyẹn ni pé koran sọ ń parẹ́ nítumọ̀ rẹ̀ wọ́n fi lè fàtì ayọ̀ nù. Áyà kan tún á wà ní ìparí sọ́tò fàtì. تعالى محمد رسول الله ترلوا والذين معه أنا أصحاب الرجل أشده على الكفار ألاني محمد إن شاء الله والذين معه أصحاب النبي أصحاب أشده على الكفار ما يبغى ذلك كيف رحماء بينهم بنا ورنيو ومن سيكاراو تراهم ركعا سجدا يبتغون فلا من الله ورضوانا وما لمقبلني ركوع نفلا منه وانت كان يتلاي كتا نفلا منه ركعا سجدا يبتغون فلا من الله ورضوانا mo tó ń wá jùlọ lánàá lọ́dọ̀ ọlọ́run àti ọ̀nà ọlọ́run hmm. ìtẹ̀gbọ́n ẹ̀fọ́lẹ̀ mi lọ ṣe ọ̀dọ̀ àná sí ìmọ̀ ọ̀hún fi ojú ìhìn mi ní àtàrí ìṣòjọ́ àmì tó fi mọ̀ wọ́n níwájú wọn báyọ̀ máa lórí papọ̀ ìkàlẹ̀ èyí pé ìyá ọ̀sẹ̀ máa fi ọmọ fáwọn ọmọ ìyá yín kan máa fọ̀ ìrọ̀lẹ́ láì láì kí dúdú kan fi lè yọjú bẹ́ẹ̀ dúdú ọba orípa ni wọn hàn mí jọgbìn lálùkì àwọn ààrẹ sí ìmọ̀ ọ̀hún fi wojó ìlìmí àkàrí sódòdì láàlì kàmọ́sálò hàn ìtàwọ̀ ìmájẹ̀mú láéláé bẹ́ẹ̀ sì bálàyé àwọn sàbí ń bẹ̀ ni kàmọ́sálò hàn fi Injil láti wọn lọ́wọ́ ní báíbùlù báíbùlù tẹ̀ wá tẹ̀ ní ẹjọ́ rẹ̀ ní kàzárì ìnáwó wọn dàbí oko. شطأه فأزاره فاستجلب فاستوى على زوقه فجاء سيكي أجتي يغوغو قانتكو فاستجلب ilẹ̀ yẹn wá ti kóra jọ ilẹ̀ yẹn ó ti gbáradì táwa la sóòkè wọ́n gbin oko yẹn bẹ́ẹ̀ ìdí èmi wá dúró súùkù òun ní ojúgun ẹ̀ bàtà níbi tún lẹ́yìn ọ̀sẹ̀ tó gbẹ̀mí tó gbìn sí igi tó dúró bẹ̀rẹ̀ akọ̀rọ̀jọ sọ̀tàwò àwọn pàǹtí ìjọ kò ní ìjìnlẹ̀ yẹn ẹ̀rọ pé sọ́tì òyìn àti lè pè ní tẹ́ bá gbin àgbàdo mẹ́rin ẹ̀rọ pé lè kó bíi mẹ́fà sójú kan àbí mẹ́rin ẹ bá ní kẹfì ilẹ̀ bẹ́ẹ̀ kò sí kẹfà tó rí àfẹ́tì gbà wọn sọ́tì òyìn àti ìjọ kò bẹ́ẹ̀ ó fún lágbára dáadáa lóòótọ́ yóò gba àwọn pàǹtí yẹn kún bẹ́ẹ̀ sọ́tẹ́gìlàbọ̀ àwọn alẹ́ kókó kó dáadáa sọ́táwà aláṣọ́ọ̀kù igi yẹn wá dó lórí ìjúgun rẹ̀ dáadáa yóò ti bú zoro àá lè gbé ìzọ bí ìṣẹ̀mọ̀ kò fà á. kìnní ni wà ń wo àgbẹ̀ pé àá ah, ah, èmi náà mo gbé kó lọ da báyìí ṣùgbọ́n o lè gbé ìzọ bí ìṣẹ̀mọ̀ kò fà á. mo lè máa gbé àwọn àwọn káfíìrì pé àá ah, ah, bó ló ṣe rí àwọn eléyìí náà ọlọ́run apàdé pé wọn àdàlọ́ọ̀bù lẹ́tí ní àmọ́nù wọn àmì ló sọ ọ́ lè ha ti mí nù mọ́ pé ọ̀tá nù wọn á jọ ọ̀nà àwọn ìmọ̀ ìdákùntà ni wàá ṣe dáadáa nù wọn ọlọ́run kẹfẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni ọlọ́run ti sàlùkáà mi àwọn tó ní ìgbàgbọ́ lọ́wọ́ tó ṣe dáadáa yẹn nínú wọn àwọn náà ní. مكان فوريتي حتلا لا تقبيتي سال الجنة وفي الفتح نصوة الفتح هذه آي آية كم دمه تمدح للصحابة آية المتكبود تنيا وسعد فبالقدر لمقدور أيك فإنه لعامة عقبه الدين والدين أفلح وفي القدر وقدور العين بينهم نعمة ó ní ọ̀fìn èyí tẹ́lẹ̀ ìdáfẹ́ mẹ́nu báyìí ní ìsinmi ọ̀rọ̀ àlẹ́ ìmánu bíi kọ̀dà ìnígbàgbọ́ nínú wàhálà táwọn míì kó sí ta fi rí àwọn tó ìfà méjì dọ́là tání àlùkọ́dà a rí àlùkọ́dà rí já àwọn táwọn ní òsì kádàrà àtúndì àlùjàbà rí já àwọn tí wọ́n fi kádàrà rinlẹ̀ wọ́n tó fà sí jùbọ́ <laughs> wọ́n fà sí jùbọ́ àti wọ́n fi bọ́ náà ni wọ́n pèpè fún jábùrù ọlọ́run jẹ́ wa ń pa ni ntọ́lọ̀ báyàwó yàwó sùn ọlọ́run ló fọ́ sí ẹ tó fi ṣe so kádàrá làwọn fẹ́ fi rìn lọ ṣùgbọ́n wọ́n ṣe kí ni o wọ́n tún fà sí jùbọ́ wọ́n fi gòlówó sí ìgbà àfẹ́ di agbára ọlọ́run kù ọ̀bìlì kọ́dàrí mọ̀kẹ́dórì pẹ̀lú àyẹ̀mọ́ tá a ti pè gbogbo àìsè nígbàgbọ́ sí ìnáwó nítorí pé ìnígbàgbọ́ sí pé àyẹ̀mọ́ yẹn bí àmọ́tò àìsè dìde ni òpó títa kókó ẹ̀sìn ni káwa sọ pé yẹn ti lẹ́sìn òpó rẹ̀ ni wọ́n dínú àfihàn ẹ̀sìn dẹ́ni nǹkan tẹ̀nu ni ẹnu ẹ̀nìyàn wọn bá ní ṣàìhà kí nǹkan fẹ́ tó gbòòrò wọn tó gbòòrò lọ́rọ̀ ẹ̀sìn òpó ẹ̀sìn tó wá fẹ́ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ ni kádàrà nìyẹn. ولا تنكرا جهلا نكيرا ومنكرا ولا الخوض وال ولا الحوض والميزان إنك تنصح ولا ولا الحوض تنكر ما ستكون jahala ní táìmọ̀ kan ó fi hàn ká tó fẹ́ mẹ́nu bá ní àlè ìmánu bil màláìkà báwọn kan tó ń takò màláìkà wọn ní kò sí ní jẹ́bẹ̀ ẹgbọ́n tàwọn tó ń pè lọ́mọbìnrin ọlọ́run wọlá tó ń kẹ̀rà mọ́sàtàkù jahala ní táìmọ̀ kan nàkí rọrùn wọ mọ̀nkárà mọ̀nkárà àti nàkí ọ̀rọ̀ oríṣi àwọn mọ̀lẹ́kà lọ́wọ́ kì í ṣe gbogbo wọn ọba dẹ́dà dákọ̀ fún wa wa ma ya'lamu junuda rabbika illa hu bí wọ́n pọ̀ dé nù amọ́dé ń bẹ̀ àti mọ àwọn tó pọ̀ ń bẹ̀ àfihàn bàtà ní sọlá ọ̀sálà ń lọ sí àlè ìṣọ́wọ́ wà ní ìrọ́jì wọ́n tún rí àwọn níbi tó ń pè ní albẹ́tù màmúr níbi tí nàbílá Ibrahim alayhisalaam tó fẹ̀yìntì síbẹ̀ báyìí. Hmm ni àwọn mọ̀lẹ́kà kan bẹ tó yẹ pé wọ́n yí ká lé ní seventy thousand lójoojúmọ́ àwọn tó bá wá lónìí kí ọ wà lọ́la bí ó ti wá máa ṣẹlẹ̀ ní tọ́gbìn dà kí á mọ̀ ní àti pé nǹkan bẹ àwọn tó wá lónìí kí ọ wà lọ́la bí ó ti máa ṣẹlẹ̀ ní tọ́gbìn dà kí á mọ̀ ní. àbáníká sí máa tún àwọn mọ̀lẹ́kà tá ní yẹn láwọn èyí tá a náà ní ikọ̀ wọn yóò rí pílẹ̀ rẹ̀ pé màláìka kan ti tàdí wa inú àpò òṣìṣẹ́ ló ń wà níjẹ́ wọ́n bá ti yọ àtọ̀ sí ìyàwó rẹ̀ lára báyìí òun ni wọ́n gbà ní ọmọ àṣọ wípé ẹ̀dà ni màláìka kan náà ni ẹ̀dà ni àdàsá kọ́ ni àbábò bàbá tún pé oṣù mẹ́rin lára ìyàwó ẹ̀ máa tún sẹ́ǹdì mọ́lákòsí ọ̀là aláhùn ìfẹ́ rẹ̀ wọ́n ní kó ń lọ fẹ̀mí fìlà kan mọ̀lẹ́kà kan náà nìyẹn ẹ́ nà tọ́gbẹ̀ mọ̀lẹ́kà kan náà nìyẹn tó ani jibrilu aminu luwa ìtòyè fọlọ́run máa ní kó o mọ ìmísí ìmísí ẹ̀dá tí ọba dẹ́dà bá fẹ́ fi wá ìrìn ni sí ànábì ọlọ́run òun ni ó mú wá abẹ́ẹ̀dẹ́gbẹ́sì òun ni ó mú wá. أتوني ميكائيل أرابنتي إيه، عرسكي أتوني ملك الموت كيسي عزرائيل فرادي في طلال أتالو لي عزرائيل أتوني عزرائيل ملك الموت ملائكة عفو أتوني كلي كراكيب أتي آه، ما يلفظ من قول إلا لديه رقيب عتيد kìnní kan ò ní jábọ́ kọ́rọ́ lẹ́nu àwọn èèyàn báyà fi tí rọ̀kúbọ̀ wà mẹ́ tó bá jẹ́ dáadáa kọ́kọ́ káti ìdú wà lọ́wọ́ àlàáfíà tó bá jẹ́ ìdá lẹ́yìn ìgbà tó bá ti ṣe ìlọ́lára fún un ó ti yí kiri kìnní ìwo ọ̀sá ni bọ́n wọn sì ṣe náà nìyẹn lọ́sàn kọ́ bá tó ti ọba dára sọ pé wà inna alaykum la hafizin àti ẹ̀mọ́ yà wọ́n lẹ́yìn <laughs> àwọn kan sọ yìí kí àwọn alágbọ̀nlé kọ̀ǹkà kọ̀ǹkà ìyàlámù ni wọ́n ti fà lọ àwọn yẹn náà tún pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ a tún ní òjíṣẹ́ náà pé àníyàn sàákọ̀bù náà fi kù mọ́lá ìkàtúnláì mọ́lá ìkàtúnláà ẹ̀sùn ìpínlẹ̀ yẹn tó lágbára àwọn kan bẹ tó àwọn tó gba afẹ́ wọn lóru àti ní ọ̀sán àwọn yẹn lọ́ba dédọ́ máa sọ pé bóòlù ẹ̀ ti fa àwọn àwọn ẹ̀ẹ́ ẹbú eh, mi ṣe wọn ní bẹ́ẹ̀ ni àfi wọn bí wọn kàn lọ́wọ́ àbá wọn gbà wọn sọ àtúnfi wọn bí wọn kàn lọ́wọ́ wọn hà kàdà náà ẹ wá náà <laughs> torí bẹ́ẹ̀ wọ́n ti ń gbà fúnra wọn ni ní àwọn ẹ̀ka yìí ó tó sìn ẹ̀tí wá kan á ti sàrán tó ń gbàṣẹ fúnra wọn bẹ́ẹ̀ àti ṣe málákùn mọ́ọ̀sì.

àbí mẹ́ta bá ti wí mọ rọ́bù alẹ́lẹ́dà rẹ̀ ẹni ọba sin lọ́hùn fún tiẹ̀ òun náà lè rí dáhùn ọ̀rẹ́ lómi lè gbà ah, ìbéèrè yìí ti rọ̀jù <laughs> bẹ́ẹ̀ bá sin lọ́hùn mi o wọ́n béèrè kí lẹ́sìn rẹ ẹ̀ wá jẹ́ mùsùlùmí ọba fẹ́ sọ pa arákùnrin yìí hmm. làwọn kan fi sọ yìí pé nínú nǹkan tó lè pa ìyá sàárè fún yẹn odó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ odó àti pé pé àìnímọ̀ wọ́n ti fàyà sàré o torí fẹ́ni tí wọ́n bá ń béèrè pé kí ló fẹ́ sọ ń pa arákùnrin ànábì wọn ń béèrè nípa rẹ̀ yẹn wọ́n bá ní ha ha ha láàdìrì àwọn kan gbé kú mọ̀ tiwọn ni òun ní ni wọ́n bá kó bẹ̀ ha ha ha láàdìrì ìmọ̀ ìmọ̀ ẹ̀ẹ́ mọ́ dàrẹ́ ìta wà látara ọ̀tà ọ̀ka tí ọmọ kẹ́kẹ́ níbi wọn bá gbé kùmọ nínú yẹn tí wọn kò bò báyìí yóò tún káyọ jáde ariwo tó bá pa báyìí gbogbo ẹ̀dá ọlọ́run ní ọgbọ àfihàn àtàlùjọ náà nìkan ní onígbọ torí tí wọn bẹ gbọ́ báyìí àwọn ní òkú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn kan ní atúní mọlíkù iná lòun ń sọǹtẹ ànírí wánú òun sálẹ jẹun àwọn mọlẹka yẹn ilẹ̀ rẹ o má sàtakò ní táìmù kan nàìjíríà àti múnkáwò. الحوض ما تعتقد الحوض كنت تقول الإيمان باليوم القيامة حبيب اليوم الآخر bàtà táwọn bá bá tẹ̀lé lánàá níbi sọ̀lá àkàlà òkò sí wọ́n tàtàkù rẹ̀ wálé mizan àtòsùn wọn fẹ́ iná kàtó ń sọ́ọ̀hù àwa kàn ń ṣe wá sí fún ẹni à ń ṣe wá sí fún ẹni ó sì gbọ́ wá sí náà mélòó la ti mú wáyà ẹ̀fà mẹ́jọ péré ẹja fún méjì péré fún kádó. ọ̀kùnrin ló yukhriju Allahu al-'azima bi fadlihi minan nari ajsada minal fahmi tutaraha. wọ̀kúl sọ pé yòkúrìjù lọ́hùn làzímù ọlọ́run máa mú jáde lè fálè yìí pẹ̀lọ́lá rẹ̀ nínà náírì yóò mú jáde kó nu ná àjùsáádán àwọn ara kan nínà fáhmi tòtòrọ́hù kò sí yí pé wọ́n ti di èédú tòtòrọ́hù wọ́n wá sẹ́ ìjọ wọn bóde nínú iná yẹn tí wọ́n ti jóná wọ́n ti di èédú wọ́n ti di kàkó wọ́n sẹ́ ìyọ́ wọn jáde ń bẹ̀ báyìí gbogbo eléyìí náà kó sábẹ́ ká nígbàgbọ́ sí ọ̀gbìn ìdàlùkọ̀yà mọ́ àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ti jó nípa ọlọ́run ọ̀sẹ̀ wàá yọ wọ́n jáde nítorí tawhid ti ń bẹ lára àwọn ìmọ̀ ọlọ́run lọ́kàn ọlọ́run bá yọ wọ́n jáde ẹsẹ̀ tá a fi dúró nìyẹn alànà hàrin fẹ́ẹ̀lì kẹrin dáhùn sí táyàbì máa ìhe tàhíbi hàmílẹ̀ sàìlì ìrìjà àyàtọ̀ àhẹ́rẹ́.

òun ni wọ́n fi ń pe omi yẹn ní nahrul haya gbogbo sẹ́ni. àkébì àbíyèlè sẹ́yìnì wọ́n máa dàbí kóró tí àgbàrá gbé kóró tágbàrá gbé tí wọ́n ń ráhùn díẹ̀díẹ̀ báyìí tí ọ̀yọ̀ yọ́ ẹ́líjà à nígbà tí ọba ọyọ jáde ìyàtọ̀ táwọn yọkàn ra léfò báyìí làwọn kan sọ pé ẹrẹ tá a ní sọlá àsálàmù ó dájú kó gbóko ó sì mọ bí nǹkan àtẹ̀fẹ̀jáde àgbàdo nì tí ọ̀rá yọ yọ́ọ́ kíní tí àgbàrá ti gbé àgbàdo ti gbé ẹnì káwọn Yorùbá máa ń pe kíní kan ní àlálẹ̀ ẹ̀hù ẹ gbọ́ rí àlálẹ̀ ẹ̀hù òun nígbà táwọn ẹni ẹlẹ́ni ń lu àgbàdo lọ àwọn ọmọ kan já bọ́ọ̀lẹ̀ lójú ọ̀nà fa ọlọ́run bẹ́ẹ̀ yé débi fún lágbàdo yẹn yájẹ́ òun ń pè lálálẹ̀ ẹ̀hù kílé ní àgbàrá ló gbé àgbàdo nì báwọn ènìyàn ó ti hù jáde nìyẹn àgbàrá gbé ọwá lọ rọ ti sójú kan ọkàn ara jáde yọ tàṣìbì gẹ́gẹ́ bíi hóró hàmílì sáílì ságbàrá gbé kíbi já à nígbà tí ọba jáde báyìí yẹ ti pàṣẹ ọ̀rá lẹ́kọ̀ọ́ báwọn ènìyàn ó ti máa jáde nìyẹn obìnrin ó ti rí pé àwọn eléyìí ti lọ nínú àwọn ti lọ àsìkò kan bẹ̀rẹ̀ àgbà àwọn tí wọ́n sáré lọ tí wọ́n sáré dé bí rẹ́ńtì ọ̀yọ́ sàká wọ́n sáré lọ lo. Eh, fifty thousand àbí five hundred thousand Abi. àbí kàmùtínà ẹlẹ́fà fifty thousand yẹ̀sẹ̀ àbí bọ́sàrí lọ lò yọ padà wá tó ti ń sìn fáwọn jẹ́nà àlùjáná ni yọ́sẹ̀ wá wà lùjáná lẹ́yìn ìgbà yẹn ọdún dákun náà jà wọ́n náà tó ti fáwọn àlùjáná tó sọ ánú sọmọ yà àlùjáná سبحانك اللهم وبحمدك أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك